ọpẹ́ ni fún ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọlọ́ọba tí adá ọpẹ́ fún lọ́ba tó fún wa ní àǹfààní pé kí a tún pàdé ní ìjókòó wa títí ẹni ìjókòó tefsir ti olójoojúmọ́ nínú oṣù ramadan abẹ́ náà wọn ọba àlékiọlá kó má ṣe ìgbà tefsir tèní náà fún wa gẹ́gẹ́ bí ìjọsìn kọ́lọ́ọba kó sì bá wa fi àlùbáríkà sí àwọn ilé tí a ṣe sẹ́yìn kọ́lọ́ọba àlékiọlá kó ṣe àlékún ìdẹ̀ra àlékún orí ẹ̀ kó má ṣe ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ìṣesí wa òun náà ni wípé à ń wo àwọn àyà kọ̀ọ̀kan léléyìí tó jẹ́ wípé ó so mọ́ ìgbésí ayé wa tó sì ní í ṣe pẹ̀lú àwọn nǹkan tí a ń báyé ní ìgbàdégbà eléyìí tí a tún fẹ́ gbéyẹ̀wò lénìí òun náà ni àyà ẹyọ kan ṣo láti inú sóòrọ̀tul ahzab àyà yìí ó wà ní verse fifty seven níbi tọ́lọ́ ọba ti ń sọ fún wa wípé إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد, وأعد لهم عذابا مهينا الله وبالصفوة صفوا ننو آية يوكي إن حرف التوكيد أرى في قني ننو يدي الأربعة tí a máa fi ń tẹpẹlẹ mọ́ nǹkan láti fi lé emphasis láti máa fi ṣàlàyé pé ohun tí a ń sọ̀rọ̀ nípa èyí ohun tó kan pa ni o ohun tó ṣe pàtàkì ni o ọlọ́run bá ní dájúdájú àwọn tó jẹ́ wípé wọ́n máa ń fi ìnira kan ọlọ́run ọba tí wọ́n máa ń kó ìnira bá ọlọ́run ọba àlékè ọlá bákan náà tí wọ́n máa ń kó ìnira bá ànábì muhammad sallallahu alayhi wa sallam la'anahumullahu ọlọ́run ọba ní òun ti ṣẹ́bi ilé wọn o fi dúnìyà wà láàkírọ̀ ọlọ́run ọba ṣẹ́bi ilé wọn nílé ayé bẹ́ẹ̀ náà ní ní àláàkírọ̀ wà àádà láhùn màdábà mọ̀hìnà ọlọ́run ọba sì ti pèsè kalẹ̀ fún wọn ìyà ẹlẹ́ta ìlérò nínú àwọn ẹ̀kọ́ tí àkọ́kọ́ kọ́ látara àyà yìí òun náà ni pé ọlọ́run ọba ń sọ nípa àláàánù làánà ọlọ́run ọba lòun làánà wọn ọlọ́run ọba àlékiọlá a máa ṣẹ́bi ilé ẹ̀dá bákan náà àwọn màláìka ọlọ́wọ́n ọba àwọn náà máa ṣẹ́bi ilé látara ìṣedéédé ọba ọlá ní yaktumuna kitaba allahi wa yaktumuna ma anzala allahu ọlọ́run ní dájúdájú àwọn tí wọ́n máa ń fi pamọ ohun tí ọba ti dé wá bá wọn yal'anuhumullah wa yal'anuhumul la'inun ọlọ́run ní àwọn báyìí ibi dandan ọlọrun ọba ó ń bẹ lórí wọn ìbínú ọlọrun ọba ó ń bẹ lórí wọn bákan náà ni ìbínú àwọn màláìka ọlọ́run ọba àlékiọlá kí ló fa ìbínú kọ́lọ̀ ọba àlékiọlá kó má bínú sí ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀ṣẹ̀ a máa fa kọlọ ọba bínú sí ni ọlọ́run ọba àlékiọlá ó sì fi rinlẹ̀ fún wa pé wàmán yal'anillahu falan tajida lahu nasira ẹni tí ọlọ́wọ́n ọba àlékiọ́lá tó bá ti ṣẹ́bi ilé kò lè rí àrànṣe láíláí kọ́nà ọba kó má ṣẹ́bi ilé ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà ọba kó sì má bínú sí wa. ẹ rí aláàn gbogbo ìgbà tí ọlọ́ọ̀bá bá ti ń sọ̀rọ̀ nípa aláàn póun láàánú àwọn kan a máa tọ́ka sí wípé ẹ̀ṣẹ̀ táwọn ẹni dá min kabairi dhunub nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni torí wípé kí ni àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ó ní dọ̀wábìt àwọn nǹkan tá a máa fi ń dámọ̀ nínú ẹni kọ́nà ọba àlékiọlá kó máa ṣe àdéhùn iná fún ẹnikẹ́ni tó bá ṣe nínú ẹni kí ọlọ́run ọba kó máa sọ pé wẹ́ílún wẹ́ílún ègbé ọlọ́run ọba kó máa bẹ́ẹ̀ tó bá ṣe nínú ẹ̀ náà ni kí ọlọ́run ọba sọ pé láàánà ọlọ́run ọba ìbínú ọlọ́run èpè ọlọ́run ọba kó máa bárú àwọn ẹni bẹ́ẹ̀ àbí kí a rí wípé ọlọ́run ọba gbé hádù kalẹ̀ gẹ́gẹ́ bíi pé ẹni tó bá ṣe ṣìnà kọ́ nà lọ́rẹ́ àbí kí wọ́n lẹ̀ ló kópa eléyìí jẹ́nu tí ọlọ́run ọba ń sọ fún wa ọlọ́run ní lu'ina alladhina kafaru min bani Isra'il ọlọ́run lòun ṣẹ́bi lé àwọn tí wọ́n jẹ́ kèfèrí nínú àwọn ọmọ bani Isra'il ala lisani Dawuda wa Isa bin Maryam látòrí ahọ́n ànábì wa Dawud àti orí ahọ́n ànábì wa Isa zálíkà bímọ àṣọwò àkáànù yàtàdùn ìyẹn jẹ́ látara ẹ̀ṣẹ̀ àìgbọ́ràn tí wọ́n ṣe sọ́nà tó ṣe sáwọn ànábì ọlọ́wọ́n ọba wọ́n sì kọjá àlà kánú láyàtànà haúnà àmúnkárì fàálù ọlọ́run ní ẹ̀rí wọn ní máa kọ aburú kan àyàfi kó jẹ́ pé wọ́n ń ṣe làbí ìsàmà kánú yàfàálù ọlọ́run ní tí wọ́n ń ṣe yìí aburú ni o aburú ni. ẹ rí wípé ẹni tọ́lọ́ ọba àlekíọ́lá tó bá láàánú ẹ̀ iṣẹ́ aburú kan òun náà lẹ́ni yìí máa ṣe tàbí kí ọlọ́run ọba alekiola kó láàánú rẹ̀ nínú súra mi nínú sura tola eléyìí tá à ń wò yìí náà ni àyà kan bẹ̀ ọlọ́run ní inna Allaha la'ana dájúdájú ọlọ́run ọba ti ṣẹ́bi ilé àwọn ọlọ́run ọba sì ti pèsè fún wọn ìyẹ́ kó má jẹ wá ìyẹn ń túbọ̀ sí wípé ẹnikẹ́ni tí ọlọ́wọ́n ọba àlékiọlá tí ó bá lòun ṣẹ́bi ilé ohun tá a máa fà òun náà ni látara kíni látara ìṣẹ́ lọ́wọ́n ọba àwọn tọ́lọ̀ ọba ń sọ̀rọ̀ wọn níbí náà a rí wípé wọ́n ṣe lọ́wọ́n ọba ni wọ́n ṣe aburú sọ́lọ́hún wọ́n ṣe aburú sí òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ẹni tọ́lọ̀ ọba wá ṣẹ́bi ilé kọ́lọ̀ ọba kó má ṣẹ́bi ilé ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀ńtọ́nà bá bá ṣẹ́bi lé ibi dandan ọlọ́run ọba máa bá o ìṣẹ́bi láti ọ̀dọ̀ àwọn màláìkà a máa bárú ẹni bẹ́ẹ̀ o kọ́lọ́n ọba kó má bínú sí ẹnì kọ̀ọ̀kan wa. so ọlọ́run ọba àlékè ọlájẹ́ ó wa tí ọlọ́run ti ń bínú sí ẹ̀dá àwọn màláìkà rẹ̀ náà máa bínú gbogbo ń dá a sì máa bínú kọ́lọ́n kó má bínú wa. ìyẹn ló fi jẹ́ pé ọlọ́run bá ń sọ fún wa nípa pé àwọn tí wọ́n bá ń fi ara ní ọlọ́run tí wọ́n ń ṣe ọlọ́run bá ní ṣùtà tí wọ́n sì ń ṣe òjíṣẹ́ ọlọ́run bá ń ṣùtà ẹ̀san tí ọlọ́run ọba àlékè ọlá tá a ṣe tá a sọ fún wọn òun náà ni pé ọlọ́run bá máa bínú sí wọn kọ́lọ́run bá kó má bínú sí ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́run kó má ṣe ìdùnnú sí wa kó yọ́nú sí wa ìyọ́nú ọlọ́run ọba ni múmin ló gbọ́dọ̀ máa wá o a sì gbọ́dọ̀ máa sá fún ohun tó bá ti jẹ́ ìbínú ọlọ́run ọba torí pé ntọ́nà ọba bá bínú sí àti rí pọ́nà ọba ní kò ní rí àránṣe kọ́nà má ṣe ràn wá ṣe. al-imam ibn kathir àwọn sọnù ọ̀rọ̀ wọn ọ́ ní ọlọ́run ọba ń sọ nínú ayá yìí mutahadidan mutawa'idan lẹ́yìn tó jẹ́ wípé ó ń dẹ́rùbà ó sì ń kìlọ̀ fún man azahu ẹni tó bá ń ṣe ọlọ́run ọba ní ṣùtà ọ̀nà wo náà fi ń gbà ṣe ọlọ́run ọba ń ṣùtà bí mukhalafati awamiri pẹ̀lú pé kán máa ya pàṣẹ ọlọ́run wartikabi zawajiri àti wípé kí wọ́n máa ṣe àwọn nǹkan tó lọ́ọ́ bá kọ̀ wa israrihi ala dhalik àti látara wípé kán wá dún nímọ̀ ìmáa ya pọ̀ ọlọ́run ọba wa adha rasulahu bi aibin àwọn èèyàn wọ́n sì máa ṣe kí wọ́n máa ṣe ànábì ní ṣùtà pẹ̀lú ìmáwálébù rẹ̀ àwòtánà kọ̀sí àbí kí a máa bú ẹnu ẹ̀tẹ́ ẹnu àbùkù lu ànábì sallallahu alayhi wa sallam ìkan nínú àwọn tí wọ́n jẹ́ mufasirun tí wọ́n jẹ́ ọmọ kéw fún ibnu abbas wọ́n ní ibnu abbas sọ ń pa wípé yudhuna allahu arasula nazalat fi ladina ta'anu ala nabi sallallahu alayhi wa sallam fi tazwijihi safiyatu bintu humayi wọ́n ní ọlọ́wọ́n bá sọ kalẹ̀ látara àwọn tí wọ́n ń bu ẹnu àtẹ́ lu anabi muhammad sallallahu alayhi wa sallam nípa fífẹ́ sọfíyà a sì rí nínú àwọn ẹlòmíì náà tí wọ́n sọ nǹkan míì tó yàtọ̀ sí ṣùgbọ́n èyí tó fojú hàn jù náà ni wípé àyà yìí ń bá sọ̀rọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe ọlọ́wọ́ bá ń ṣùtà àbó ń ṣe ànábì ọlọ́wọ́n ọba ó ń ṣe wọ́n ní ṣùtà wàmán adáhu fakọ̀dé azàlá torí ẹni tó bá ṣe ànábì ṣùtà ó ti ṣe ọlọ́wọ́ ọba ní ṣùtà o wàmán atọ́ahu fakọ̀dé atọ́ Allah ẹni tó bá sì tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam òun náà ti tẹ̀lé ọlọ́wọ́n ọba àlékiọlá wa láti máa tẹ̀lé ọlọ́run ọba láti máa tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ọba sọlọ́lọ́hu aleyhi wa sallam anabi sọlọ́lọ́hu aleyhi wa sallam ó sọ nú ọ̀rọ̀ rẹ̀ eléyìí tí abdullahi ibn mukhaffal gbà wá ó ní allah allah fi ashabi ah ó ní ẹ ṣọ́ra o mo fi ọlọ́run ọba mo fi ṣe ẹlẹ́rìí lẹ́yìn lórí o nípa àwọn sọ̀hábà mi la tattakhidhuhum gharadan ba'di ẹ má sọ àwọn sọ̀hábà mi dẹ́ntì ẹ̀ máa bú gẹ́gẹ́ bí àwọn ìṣẹ̀lẹ̀ gbà tá a máa ṣẹlẹ̀ káàkiri tẹ́ ẹ rí àwọn èèyàn tí wọ́n jẹ́ ọ̀tá fún islam kódà kó tiẹ̀ jẹ́ wípé wọ́n ń fi aṣọ islam wọ́n fi ń bojú pé mùsùlùmí náà làwọn ẹ rí wọn àwọn ẹni ohun tí a jẹ́ fókọ̀sì wọn òun náà ni àwọn sọ̀hábà nàbì sallallahu alaihi wasallam tó rọ́mọ̀ pé tí àwọn bá ti bu àbùkù àtẹnu ẹ̀tẹ́ tó bá bu lu àwọn sọ̀hábà ẹnu ẹ̀tẹ́ ti ba islam àti gbogbo ohun tí islam mú wa pátápátá torí pé àwọn sọ̀hábà yìí àwọn náà ni wọ́n gba islam wá bá wa o faman ahabbahum fabihubbi ahabbahum ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ àwọn sọ̀hábà kó nífẹ̀ẹ́ wọn torí tèmi o waman abghadahum fabibughdi abghadahum irú ẹni tó bá wá kórìíra àwọn sọ̀hábà ó wá ìbínú èmi ànábì nìyẹn o sallallahu alayhi wa sallam waman adahum faqad adhani ẹnikẹ́ni tó bá ṣe àwọn sọ̀hábà mi ń ṣùtà ó ti ṣe èmi ànábì ń ṣùtà waman adhani faqad adha ẹnikẹ́ni waman azani ẹni tó bá wá ṣe èmi ànábì sallallahu alaihi n ṣùtà irú ẹni náà ó ti ṣe ọlọ́wọ́n ọba ní ṣùtà waman adala yushaku an yakhuda ẹni tó bá ṣe ọlọ́wọ́n ọba ní ṣùtà ó o ó kù sí dẹ̀dẹ̀ o kí ọba kó gbẹni náà mú ya rẹ̀ ọba kó má fi yẹ jẹ kankan wa o má fi yẹ jẹ wa al ahmad ni wọ́n gba hadith yẹn wa wa idahu allahu yaati min àwọn ọ̀nà téèyàn máa ń gbà ṣe ọlọ́run ọba ní ṣùtà a máa wá ní oríṣiríṣi ọ̀nà minha al-ishraku billah nínú ẹ̀ ní wípé kéèyàn ṣe bọ́ sọ́lọ́run ọba wà rídọ̀ bí ibadati ghayrillah àbí kéèyàn máa yọnu sí ìmájọ́sìn fún ohun tó yàtọ̀ sí ọlọ́run ọba Allahu subhanahu wa ta'ala ọba tí ó ga gẹ́gẹ́ bọ́lá ọba ṣe sọ fún wa nínú aya nínú al-Qur'an nínú suratu zumar verse seven ọlọ́run ní fa inna Allaha ghaniyyun ankum ọlọ́run ní tẹ́ ẹ bá ṣe kìfìrí ọlọ́run bò ní bùkátà sí yín o wala yarda li ibadihi al-kufr ọlọ́run bò sì ní yọ́nú sí pé kéèyàn kan wá ṣe kìfìrí pẹ̀lú ẹ̀ wa in tashkuru yardahu lakum ṣùgbọ́n tẹ́ bá ń dúpẹ́ ìyẹn lọ́nà ọba yọ́nú sí fàyùnà bí okùn bima kuntum ta'malun á sì fún yín nírò ohun tí kò wáyé ṣe níṣẹ́ o innahu dájúdájú ọlọ́wọ́n báyìí alimun bi dhati sudur ọba tó nímọ̀ nǹkan tó pamọ́ sínú ọkàn ni ẹni tó fi ẹbọ sínú tó ń fi islam hàn ọlọ́wọ́n bá mọ̀ ẹni tó ń bú àwọn sọ̀hábà látara àwọn àníyàn aburú bóyá ó tó ti ń gbowó ni ó ní tó fẹ́ gbà ń ni ó láwọn tí wọ́n yàn ń ṣẹ́ ni kódà bóun alimu bidhati sudur ọba tó mọ̀ tó wà nù ọkàn ni o ọlọ́ọ̀ba tó sọ fún wa nínú suratu lukman ní verse thirteen ọlọ́ọ̀ni wa iskola lukumanu libnihi wa huwa ya bunayya na tushriki billah ọlọ́ọ̀ba ni ẹran sí ní ìgbà tí lukman ẹni tó ń sọ fún ọmọ wípé ìrí ọmọ mi má ṣe wórogún pẹ̀lú ọba inna shirka la zulmun azim torí pé ìmọ̀

innahu man yushrik billah dájúdájú ẹni tó bá sìn mí àbómú nǹkan mi tó mu lọ́nà wọn ba lẹ́yìn allah subhanahu wa ta'ala faqad harrama allahu alayhi lijanna ọlọ́run bá ti ṣe àlùjànnà léèwọ̀ fún wa ma wahu ibi tẹ́ni náà dé sí òun náà níná wa ma lizzalimina min ansar àwọn alábòsí olùṣẹbọ wọn ò ní rí ẹni ràn wọ́n lọ́wọ́ eléyìí wà ní suratul maida ní verse seventy two bákan náà ọlọ́run bá tún sọ fún wa ní suratul nisa verse forty eight ọlọ́run ní inna Allaha la yaghfiru an yushraka bihi dájúdájú ìṣẹ́bọ́sọ́lọ́ ọba ọlọ́run ní ṣàforíjì lé lórí o wa yaghfiru ma duna dhalika liman yasha ohun tó bá yàtọ̀ sí léyìí nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba máa ṣàforíjì rẹ̀ fẹ́ tó bá fẹ́ wa man yushrik billah ẹnikẹ́ni tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba faqad iftara isman azima irú ẹni bẹ́ẹ̀ ó ti dáadáa parọ́ tó tóbi ẹ̀ṣẹ̀ ńlá ó ti dálẹ̀ o kọ́nà ọba máṣẹ́ ìlàwà ń bẹ̀ nínú súra yìí náà bákan náà súratu nisa ní verse one hundred and sixteen ọlọ́run ní inna allaha dájúdájú allah subhanahu wa ta'ala la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run bá máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ tó bá yàtọ̀ sẹ́bọ ṣùgbọ́n bọ ọlọ́run bò ní fi oríjì ẹni tó bá ṣẹbọ wa man yushrik billah faqad dalla dalalan ba'ida ẹnikẹ́ni tó bá ṣẹbọ sọ́lọ́run ọba ó ti sọnù kọ́lọ́ má jẹ́ ká sọnù wa min jawanibi idahillah sábùlọ bisabi alihati nas nínú ọ̀nà tá a máa ń gbà ṣe ṣùtá sí ọlọ́wọ́n ọba òun náà ní wípé ká máa bú ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bí ẹni tó ń bú ọlọ́wọ́n ọba ẹ̀wọ̀n ẹlòmíì tí wọ́n wá ń tàta rẹ̀ tí wọ́n wá ń bú ọlọ́wọ́n ọba allahu subhanahu wa ta'ala ẹ̀rín tí anabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní ẹnìkan nu yín látàṣubù àbá àkùm ẹ má máa bú àwọn bàbá yín àwọn èèyàn wá ṣèmọ̀ pé báwo la ṣe fẹ́ bú bàbá wa ànábìwá muhammad sallallahu alayhi wa sallam ó wá ń ṣàlàyé fún wọn wípé nígbà tí èèyàn ti bú bàbá ẹlòmíì tí wọ́n wá bú bàbá tiẹ̀ náà padà irú ẹni náà ti bú bàbá ó ti bú bàbá tiẹ̀ náà tó rán ní ọmọ ọsàn ní nkó pọ́npọ́ báyẹ̀ kọ́lọ́ọ̀bá kó má ṣe sọ fún wa nínú alukur'an ọlọ́ọ̀ni alẹ́dínà yẹ̀dìrúnà mi dùn nílà àwọn tí wọ́n máa ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́ ẹ má bù wọn fayasubu lọ́ha àádùwà ń bẹ họ ìrìn ìlìm nígbà tẹ́ bá ti ń bú wọn àwọn náà lè tàtà rẹ̀ kí wọ́n máa bú ọlọ́wọ́n ọba o ọlọ́wọ́n bò sí nífẹ̀ẹ́ sí eléyìí kadhalika zayyana likulli ummatin amalahum ọlọ́run ní gẹ́gẹ́ báyìí la ṣe ṣe ní ọ̀ṣọ́ bẹ́ẹ̀ náà làwọn kèfèrí wọ́n á máa nífẹ̀ẹ́ sí ohun tó ń ṣe so tó bá fẹ́ pè wọ́n sí àkíyèsí jẹ́ kó jẹ́ pẹ̀lú hikima wal mau'izatil hasana jẹ́ kó jẹ́ pẹ̀lú ọgbọ́n àti òye àti ọ̀rọ̀ tó bára wọn mu kó má bàa jẹ́ sábàbí kí wọ́n máa bú ọlọ́wọ́n ọba. bákan náà nínú ọ̀nà tá a lè máa gbà láti máa fi ṣe ọlọ́wọ́n ọba ní ṣùtá sábùlọ̀ òun náà ni ì máa ọlọ́wọ́n yadullahi mahulula ọlọ́wọ́n bá hun ni ọba tọ́wọ́ ẹ̀ fún ni hullat aidihim ọlọ́wọ́n bá ní a ah, ọwọ́ tiwọn náà kò sì fún wa lóyìnbó wọ́n ti di ẹni èpè látẹ̀rẹ̀ ohun tó sọ yìí bímọ kọlu látara ohun tó sọ bali yadahu dájúdájú ọwọ́ ọlọ́wọ́n ọba méjèèjì mọ́bùsù tọ́tàlì ọba ọlọ́wọ́n ọba ó tẹ pẹrẹsẹ ni o kéèyàn wá máa wò pé ah, ọwọ́ ọlọ́run ọwọ́ ọlọ́run báwo ọlọ́run bá ní ọwọ́ ọlọ́run bá ní ọwọ́ torí ọlọ́run bal yàdáhó ọwọ́ ọlọ́wọ́n ọba méjèèjì ó túmọ̀ sí pé méjì lọ́wọ́ ọlọ́wọ́n ọba wàlíkẹ́ ìfòmọ̀jòhóòl báwo lọ́wọ́ ọlọ́wọ́n ọba ṣe rí èmi àti ànímọ̀ ń pẹ́ o mọ̀bùsùtọ̀tàn ọlọ́run ló ń tẹ pẹrẹsẹ yóò ń fi kókẹ́ ìfàyàṣà ọlọ́ọ̀bá máa ń náni bó bá ṣe wọn ọlọ́ọ̀bá ò kì í ṣe eléyìí sábùdáhàr òun ni ká máa bú ìgbà àbò zamani ṣe wá rí báyìí ìgbà yóò tiẹ̀ wá dá ayé ìjọba báyìí tiẹ̀ wá burú àsìkò yóò wá dá o torí pé ọlọ́run ọba àlìkíọ́lá rọ́bùdáhàr òun náà lọ́ba ìgbà o tá a bá ti ń bú àsìkò ọlọ́run ọba àlìkíọ́lá tó jẹ́ pé òun ló ní kásìkò orí bó ṣe rí òun náà ni ọba tí à ń bú o anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́wọ́n ọba àlékè ọlá sọ pé yudini ibnu adam yasubu dahar ó lọ́lọ́wọ́n ọba àlékè ọlá ní à ah, ọmọ anabi adamu ń ṣe mí ṣùtà o pẹ̀lú pọ́ńbú àsìkò wàhánà dahar ìní ọlọ́wọ́n ọba ti ní mo ní àsìkò ukọ́lébù layla wa nahara èmi ọlọ́wọ́n ọba àlékè ọlá èmi ni mo máa ń yí àsìkò laylahu wa naharahu òru àsìkò àti ọ̀sán àsìkò èmi ọlọ́wọ́n ọba ni mo máa ń yí padà látara bẹ́ẹ̀ gbogbo zamani tá a bá ti bára wa ká gba kámú pẹ̀lú ọlọ́wọ́n ọba kò tọ́ fún wa láti máa bu ọlọ́wọ́n ọba látara ì máa bu àsìkò nínú ọ̀nà tí èèyàn máa gbà láti ṣe ṣùtá fún ọlọ́wọ́n ọba àlékè ọlá òun náà ni kéèyàn máa ali e, irkab má la yuhibbuhu Allah yudhi gbogbo ohun tí ọlọ́wọ́n bò bá ti nífẹ̀ẹ́ sí ó máa ń jẹ́ ṣùtá fọlọ́wọ́n ọba o idha fu'ila nígbà tá a bá ṣe wallahu la wala yuhibbu al ọlọ́wọ́n bò nífẹ̀ẹ́ ẹ̀rọ pípa tá a bá ti ń ṣe àti ń kórìíra bọ́ lọ́wọ́n ọba àti àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́lọ́wọ́n bá kọ̀ fún wa ọlọ́run ní wàláwọ́ àrọ́dùn kòrújà làádùn láhùn ọ̀dàtàn wàlákin kárí bí àṣàhùn wàkìlà alladhina yuqatilunakum wala ta'tadu ọlọ́run ní àwọn tí wọ́n bá ń bá yín jà lójú ọ̀nà ọlọ́run ọba ẹ bá wọn jà o ẹ sì gbọ́dọ̀ kọjá àlà o àwọn tí wọ́n bá ń bá yín jà àwọn náà ní kẹ́ bá jà o àwọn tí wọ́n jókòó jẹ́jẹ́ wọn tí wọ́n dá sí ìjà ọlọ́run ọba lẹ̀ gbọ́dọ̀ dá sí o ẹ gbọ́dọ̀ ta sí wọn o inna Allaha la yuhibbul mu'tadin torọ́ ó ní wa idha tawalla sa'a fil ard ọlọ́run bá ń sọ̀rọ̀ ń pa àwọn èèyàn kan ni idha tawalla tí wọ́n bá yẹ̀yìn padà liyufsida fiha àwọn ẹni sa'a fil ard wọ́n máa rìn lórí ilẹ̀ láti lè ba ilẹ̀ jẹ́ wàyúhù lẹ́ka làárùsà wa násìlì gbogbo nǹkan ọ̀gbìn nǹkan èso láti lè bàjẹ́ gbogbo àwọn ẹranko láti lè bàjẹ́ wallahu la yuhibbul fasad èèyàn ti ń ṣe ọlọ́run ọba ní ṣùtá nìyẹn o yamhaqullahu riba ọlọ́run ọba àlékè ọlá ó lóun àbá gbogbo tó ń jẹ́ rìbá jẹ́ wá yorùbá sọdakọ́t ọlọ́run bá sì máa ṣàmójútó gbogbo tó bá jẹ́ sọdakọ́ láfikún òjò tó jẹ́ ọ̀nà dáadáa wallahu la yuhibbu kulla kafarin atim ọlọ́run ò nífẹ̀ẹ́ sí gbogbo ẹnikẹ́ni tó bá máa ń ṣàìmórí sọ́nà tó jẹ́ kèfèrí atim tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹni tó bá ti ń dẹ́ṣẹ̀ àbí tó ń ṣe kèfèrí eléyàá máa jẹ́ nú ọ̀nà tá a fi ń kó ìnira bọ́ lọ́wọ́ ọba àlékiọ́lá

ọlọ́run tún sọ fún wa níbòmí pé innahu la yuhibbul musrifin dájúdájú àwọn onínú apà ọlọ́run ọba àlekè ọlá òun ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ wọn wala tubazziru tabzira ọlọ́run ní ẹ gbọ́dọ̀ máa nánú apà innal mubazirina kanu ikhwana shayatin ọlọ́run ní ẹ̀rí àwọn tí wọ́n máa ń nánú apà yìí ọmọ yéṣù ni wọn o wa kana shaytanu li rabbihi kafura èṣù sì jẹ́ aláìmoore sí ọlọ́run ọba rẹ̀ ọlọ́run bá ń sọ fún wa nípa kọ́rùn ó ní inna Qaruna kana min qawmi Musa fabagha alayhim ọlọ́run ní ẹ̀rí Qarun ó wà nú àwọn ọmọ ìjọ Musa o fabagha alayhim ṣùgbọ́n kọjá àlà lórí àwọn èèyàn wa atainahu minal kunuzi ma inna mafatihahu latanu bil usbati ulil quwwa ulil quwwa ọlọ́run ní afúnni ọlá tó pọ̀ o ọlá tó ṣe wípé bó bá fẹ́ gbé gan àwọn ọkùnrin tí wọ́n ní agbára dáadáa ni wọ́n bá gbé idh qala lahu qawmuhu la tafrah nígbà táwọn èèyàn rẹ̀ ń sọ fún pé a má ṣe yanràn má ṣe gbéraga o inna Allaha la yuhibbul farihin ọlọ́wọ́n bò nífẹ̀ẹ́ sí àwọn tí wọ́n máa ń ṣe yanràn àwọn olùṣègbéraga. bákan náà nínú àwọn nǹkan tí ó máa ń ṣe ọlọ́wọ́n bá ní ṣùtà àwọn ọ̀nà tá a lè gbàṣọ́ ọlọ́wọ́n bá ní ṣùtà nisbatul ọlọ́wọ́n bá kórìíra ilé lọ́pọ̀lọpọ̀ torọ́ lọ́wọ́ ni lam yalid ọlọ́wọ́n bò bímọ ẹnì kan síbi wa lam yakun lahu kufuwan nǹkan kan ò dàbí ọlọ́run ọba la yakhfa laysa kamithlihi shay nǹkan kan dàbí ọlọ́run wa huwa sami'ul ṣùgbọ́n ọba tó létí tí máa fi ń ọba tó sì máa ń ṣe kí ni tó máa rí ni ó rí gbogbo nǹkan pátápátá la yakhfa ofili shay'un fil sama kò sí ń tó pamọ́ fún ọlọ́run ọba kọ́lọ̀ kò fi wá ṣe ọlọ́run ní àwọn ọ̀daràn yìí wọ́n máa ń sọ pé ọlọ́run ọba ti bímọ o lákọ́dé jí ìtum ṣe àn ìdà ọlọ́run ní à ohun tó burú jáì ní ohun tẹ́ ń sọ yìí o takadu samawatu yàtàfà tọ́rùn náà mìíràn o látara ọ̀rọ̀ tẹ́ ń sọ pé ọba bímọ yìí sọ́mọ fẹ́ lè fàyà o wàtàǹṣàkùl àrùdò ilẹ̀ fẹ́ lè lanu o wàtàkìrù jìbàlù hadda òkè gan fẹ́ lè wò kó kù bí àǹdà kí ló dé tí gbogbo àwọn ẹ̀dọ́ náà bá fi ń bínú báyìí torí ń pé àwọn èèyàn pé ọmọ ọmọ náà wọn ọba àlékè ọlá andá àwòlè rahmani wàládà àwọn èèyàn náà bá bímọ wà máa yá mbàkì lè rahmani àyẹ̀tẹ́kìlá wàládà kò tọ́ fọ́nà wọn bá láti bímọ kí lọ́nà ọba fẹ́ fọmọ ṣe in kullu man fi samawati wal ardi nígbà tó jẹ́ pé gbogbo tó ń bẹ́nu sánmà tilẹ̀ pátápátá illa àti rahmani abida wọn ní wá bọ́nà ọba jọ gbèdé àdìkíyàmọ̀ àyàfi kan wá bọ́nà ọba lẹ́rú lakode ahsahum ọlọ́wọ́ ọba àlekè ọlá mọ̀ nǹkan yìí wà gbogbo ẹ̀yin tẹ̀ ń pè nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́ ọlọ́mọ yìí wà kulluhum atihi yawmal qiyamati farda oníkálukú yín bà wá bá ọlọ́wọ́ ọba àlekè ọlá lẹ́yìn nìkan tí ò ní sí pé èèyàn kan fẹ́ gbà yín lẹ̀ nínú ìbínú ọlọ́wọ́ ọba kọ́lọ́ má bínú sí wa nínú tó máa ń nínú tó jẹ́ wípé ó máa ń jẹ́ ṣùtá fọ́nà wọn bá àlékè ọlá òun náà ni wípé ká máa ṣe ṣùtá fáwọn tí wọ́n jẹ́ ẹrú sí ọlọ́wọ́n ọba dáadáa ọlọ́run ní walladhina yudhuna al-mu'minina wal-mu'minat dájúdájú àwọn tí wọ́n ń kónira bá tí wọ́n ń ṣe ń ṣùtá àwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin irú àwọn ẹni báyìí faqad ihtamu bi ghayri kò ń ṣe pé wọ́n dẹ́ṣẹ̀ kan ju pọ́ngbọ́n náà bá gbọ́ lọ faqad ihtamalu buhtanan wa isman mubina ọlọ́run nírú àwọn ẹni báyìí wọ́n ti dá ọ̀ràn tó pọ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá ni wọ́n ti ṣẹ̀ o kọ́tìlù àǹbẹ̀yà èyí nínú àwọn nǹkan tá a máa fi ń kóṣù tábọ́ lọ́wọ́n ọba òun náà ní ìmá pa àwọn ànábì ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bọ́lá ń ṣe sọ wípé wa idha qultum ya Musa nígbà tí ẹ rántí ẹ̀yin ọmọ Ísírẹ́lì nígbà tẹ̀ ń sọ fún Musa pé la nasbiru ala àwọn nǹkan tí ilẹ̀ ń so àwọn nǹkan tí ilẹ̀ ń so nú èso oríṣiríṣi oúnjẹ ó yá pé ọlọ́wọ́ bá àlékè ọlá kó mu fún wa musa sọ fún wọn pé atẹsẹ bìdìlúwà lẹ́dí huwa adìrẹ́bì lẹ́dí huwa khayr ṣé ohun tí ó jẹ́ wípé ó dáa jùlọ òun lẹ fẹ́ pati ohun tí ò dáa tó yẹn lẹ fẹ́ gbà ọlọ́wọ́ bá àlékè ọlá ń sọ̀rọ̀ ìlọ àti ìbínú ọlọ́run ọba zálìkà bíi anahum kánú yakfuruna bíi ayatillah látara pé wọ́n ń ṣe kíni wọ́n ń ṣe kèfèrí sọ́lọ́run wọn ò dúpẹ́ fọ́nà ọba lórí ètò ti ṣe fún wọn. wàyàkọ̀tulúnà nabiyina bi ghayril haqq wọ́n sì máa ń pa àwọn ànábì ọlọ́run ọba láláì ní òdodo zálìkà bíi màásọ̀ wà kánú ya'tadun ọlọ́run ní látara ẹ̀ṣẹ̀ tó ń dá àti ìkọjá àlàní o eléyìí jẹun ti máa ń bí ọlọ́run ọba nípa wípé kí àwọn tí wọ́n ń pa àwọn ànábì ọlọ́wọ́n ọba pé ilé nǹkan ẹ̀ṣẹ̀ ni o nínú ọ̀nà tí a máa fi ń ṣe ànábì ọlọ́wọ́n ọba torọ́lọ́ ní yudun allahu wa rasula tá a lè fi ṣe ànábì ní ṣùtà màṣíyàtú nàbí yìí òun náà ni wípé ká fi ànábì rẹ̀ lẹ̀ ká má tẹ̀lé ànábì ọlọ́wọ́n ọba àlékiọ́lá ká pa ànábì tí ká má tẹ̀lé ká má dẹ́ṣẹ̀ sí ànábì yóò aṣáájú man ẹ̀rí ànábì muhammad sallallahu alayhi àwọn èèyàn wọ́n ṣe é ní ṣùtà tó pọ̀ o gẹ́gẹ́ bá ànábì ṣe sọ wípé aṣáàdùn náà sí minal bala alẹ́ àbíyá àwọn tí wọ́n máa ń kọ́ àdánwò jùlọ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà làwọn ànábì ọlọ́wọ́n bá sumal amsal fal amsal àtàwọn tó bá dàbí wọn àwọn tó dàbí wọn. ànábì sallallahu alaihi wasallam sì sọ fún wa wípé mayudidillahu bi khayra yusibu ẹnikẹ́ni tọ́lọ́wọ́ bá àlékiọ́lá tó bá ronú dáadáa kan ọlọ́wọ́ bá àlékiọ́lá àdánwò. wanabi yóò fi tọ́hìf tá a bá gbàgbé àárí ṣùtá tí wọ́n fi kọ́ ànábì tọ́hìf pẹ̀lú ẹ̀ náà ànábì ṣe sùúrù allahumma ighfir li qawmi fa innahum la ya'lamun àdúrà náà ló ń ṣe fún wọn pé kọ́nà ọba bá mi fi wọ́n mọ̀nà wọ́n ròyìn àwọn ará tọ́hìfù lẹ́ni pé bẹ́ẹ̀ yọba bá wọn pàdé ní hajj nínú àwọn ìlú tó jẹ́ pé ara wọn balẹ̀ dáadáa tí wọ́n sì nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam ni àwọn ará tọ́hìfù wà lẹ́ni látara wípé kí ni ànábì ṣe àánú wọn lánàá ó ṣe àdúrà fún wọn ọlọ́ọ̀bá ti gbàdúrà ànábì sallallahu alaihi wasallam lórí àwọn ará tọ́hìfù kọ́nà ọba kó má ṣe gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa náà kọ́lọ̀ kó fi wá ṣe kòǹgẹ́ dáadáa kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. bákan náà ni wípé nínú àwọn ọ̀nà tí èèyàn lè fi ṣe ànábì ní ṣùtà sallallahu alaihi wasallam kọ́sù sàwùjáàtìhì at-tayyibat òun náà ni wípé kí èèyàn máa bu ẹnu àtẹ́ lu àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam radiyallahu anhunna kéèyàn máa bu ẹnu àtẹ́ lu àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam nínú ọ̀nà ṣùtà ni o ọlọ́run ní iná lẹ́dínà jẹ́ obìnrin ifk ọ̀ṣùbàtò minkum ọlọ́run láwọn tí wọ́n mú hadithul ifk ọ̀rọ̀ nípa wípé wọ́n parọ́ ṣìnà ọmọ ìyá wa aisha radiyallahu anha ọlọ́run ní àwọn jọmọ́ kan nù yín náà ni la tahsabuhu sharran lakum ẹ̀yin ò mọ̀ pé tí wọ́n ṣe aburú níṣà bal huwa khayrun lakum ọlọ́run ní la tahsabuhu sharran lakum ẹ má rò pa burú ni o bal huwa khayrun ó ń tọ́ ṣe dáadáa ni torí pé o tó ṣẹlẹ̀ sí yín ó jẹ́ kẹ́ ẹ mọ mùnáfìkì yàtọ̀ sí mùmìnì bákan náà ni wípé a máa jẹ́kọ̀ọ́ fún ẹ̀yin mùsùlùmí ilà àǹtakó masáà títí dé àlùkòyàmọ̀ tá a fi dé lèkó lè mérí mínú maktasaba min al-ismi oníkálukú àgbà ẹ̀san rẹ̀ lórí ohun tó ṣe ni o walladhi tawalla kibrahu minhu lahu adhabun azim ẹni tó jẹ́ wípé nu wọ́n gbà tán tiẹ̀ wá tún sọ wípé à ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ o tó jẹ́ pò gan ló wá ń gbé káàkiri pé à àlẹ́ ìyá wa ń ṣàròdì àlàní àlóṣeṣì náà ọlọ́run nírú ẹni bẹ́ẹ̀ ìyá ẹlẹ́tẹ̀ẹ́lẹ́rù àmàbà ọlọ́run bá wá ń kọ́ àwọn mùmí nílẹ̀kọ́ láwùlà ìfẹ̀mí ìtòmóhù kí ló ṣe tó bá jẹ́ pé ńgbà tẹ́yìn náà ti gbọ́ ọ̀rọ̀ kọ́rọ̀ tí arákùnrin sọ zọ́nà ni mùmínú náà wà ní mùmí náà ti rí àǹfóṣe ìmọ̀ ọ̀yọ́rọ́ tẹ́yìn mùmí ní tẹ́tí ẹ̀ wá lérò dáadáa pẹ̀lú ara yín pé àá kí dẹ̀ wá ló dé ìyàwó Aisha lágbájá wọn ò lè ṣe ṣìnà láyílá eléyìí ò bá dáa fún yín o wà kọ́ọ̀lù hada ifko mubin eléyìí jẹ́nu tí ọ̀nà táwọn èèyàn máa gbà ṣe ànábì ní ṣùtà sallallahu alayhi wa sallam bákan náà nínú ọ̀nà tá a lè gbà ṣe ànábì sallallahu alayhi wa sallam ní ṣùtá òun náà ni ìdáhù ashabihi kéèyàn máa ṣe àwọn sọ̀hábà rẹ̀ ní ṣùtá ànábì ní la tasubbu ashabi ẹ má máa bú àwọn sọ̀hábà mi falaw anna ahadakum anfaqa mithla uhudi dhahaba kódà kéèyàn kan lóye kó wá ná ohun tó tó òkè húdù ní góòdì ma balagha mudda ahadihim wala nasifa à iṣẹ́ kékeré yìí tó kéré jù nínú iṣẹ́ táwọn sọ̀hábà yìí ṣe gbogbo ohun tó bá náà yóò lè bá o nínú ọ̀nà tá a máa gbà ṣe ànábì ní ṣùtà mukhalafatu amri òun náà ní ìmá yapa àṣẹ ànábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́n bá àlékè ọlá ó ní falyahdhari alladhina yukhalifuna an amri àwọn tí wọ́n máa ń yapa ànábì ọlọ́run ní kí wọ́n lọ ṣọ́ra o an tusibahum fitnatun tó bá di ní ọjọ́ gbèndé alikiyama tẹ̀díbírù lè kọ́tìlìhì áwò ìṣìrọ́jìhì áwò tẹ̀sídìmìhì nínú ọ̀nà táwọn èèyàn gbà ṣe ànábì ìṣùtà òun náà ní ìmá pètèpèrò lé lórí lórí pé kí wọ́n pa àbí kí wọ́n tì í mọ́lé àbí kí wọ́n lé e jáde eléyìí jẹ́ nínú àwọn ọ̀nà táwọn èèyàn fi ń kó ìlera bá ànábì ọlọ́wọ́n ọba àlekèọ́lá gẹ́gẹ́ bọ́lá ń ṣe sọ fún wa nínú suratul Anfal ní vasẹ́tì pé wà ìzìyàm kúrú bí kálẹ̀dì iná káfàrú ọlọ́run ní rántí ń gbà sí àwọn kẹfìrí tí wọ́n pètè pèrò léèrè ànábì lórí sallallahu alaihi wasallam li yuthbituka aw yaqtuluka aw yukhrijuka ohun tí wọ́n rò náà ni wípé bóyá ká tiẹ̀ mọ́lé àbí ká tiẹ̀ pa àbí ká lé ẹ jáde wàyàmkùrún wàyàmkùrùlà ṣùgbọ́n àwọn ẹni wọ́n ń pètè pèrò ọlọ́run ọba ó ń dẹ wọn lẹ́dẹ ọlọ́run bá ba gbogbo èròǹgbà wọn ọlọ́run bá bàjẹ́ wallahu khairul makirin ọlọ́run bá náà ní ọbẹ̀ ètò òun ní ọbẹ̀ èrò tó ju ti gbogbo ẹ̀dá lọ eléyìí jẹ́ àwọn ọ̀nà tí èèyàn lè gbà ṣe ànábì sallallahu alaihi wasallam ní ṣùtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fi wá ṣe dáadáa òun náà ní ọlọ́wọ́ bá àlekíọ́lá ti ṣẹ́bi ilé wọn lé ayé o wà á dàláhùn àdáàbàn muhina ìyà ẹlẹ́sẹ̀ ìlérò ìyà yẹpẹrẹ yóò sì máa bẹ fún wọn tí ó bá di ní ọjọ́ gbèǹde àlekíyàmà látara bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú láti rí wípé à ń tẹ̀lé àṣẹ ọlọ́run ká sì máa tẹ̀lé àṣẹ ànábì sallallahu alaihi wasallam tó bá di ní ọ̀la àmàwáyà tọ́lọ́ bá ti sọ wípé والذين yóò dún والمؤمنات بغير ما wà فقد احتملوا ghayri maktasabu fakọ̀dé tamalu buhtana wà isma mubina. ìyẹn ni àwọn tí wọ́n ń ṣe àwọn onígbàgbọ́ òdodo ní ṣùtà kọ́nà ọba àdékíọ́lá kó má ṣe fi ẹnìkọ̀ọ̀kan wa kó fi wá ṣe kò ń gẹ́ dáadáa kọ́nà ọba kó gbé eléyìí tí a ṣe náà ní ìjọsìn fún wa ọ̀pọ̀lọpọ̀ ramadan kọ́nà ọba kó jẹ́ àṣe ní ayé ọ̀pọ̀lọpọ̀ tefsir kọ́nà jẹ́ àṣe nílé ayé kọ́nà ọba kó ṣe lè ní ìrọ̀rùn fún wa kó sì jẹ́ kó rọrùn fún wa láti lè máa tẹ̀síwájú ní àwọn ọjọ́ tó kù nínú oṣù Ramadan àti ní ìgbà tí Ramadan tí ó bá tún lọ وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك